orúkọ mi ni Alhaji Lukman Ẹ̀bùn Olóyèdé mo wà níbí láti jẹ́ kí gbogbo ojú tó ń wò mí kàn gbọ́ nípa ìrírí mi tìtorí pé àwọn àgbà lọ wọ́n bọ̀ wọ́n ní ìrírí làgbà. ìrírí làgbà kí ni ìrírí rẹ. ìrírí oríṣiríṣi ni ó wà ọ̀pọ̀ nǹkan láti rí nídìí iṣẹ́ eré tí àwa yàn láàyò tá à ń ṣe. Hmm bóyá tí n bá ní àǹfààní láti fa ẹyọ kan yọ kákan fi ṣe ìrírí nígbà tí bàbá Akin Ògúngbè wà ní ilé ayé àwọn olórí tiwa ní Ogun State wọ́n wá jẹ́ bàbá fún gbogbo ní tíátà lápapọ̀ pátápátá ṣùgbọ́n wúbà tó gùn dé àwọn ni olórí káàfàtà àwọn tá à ń sọ yìí wọ́n jọ ọmọ Ògùn state bàbá Ògúndé wá láti Jẹ̀bú bàbá Akin Ògúngbè wá láti Abẹ́òkúta àwa náà àwa dàbí eku àwa náà wá láti Abẹ́òkúta association àwọn ẹgbẹ́ òṣèré tí wọ́n ń pè ní ANTP nígbà náà lọ́hùn ó jẹ́ association of nigeria theatre art practitioners tí bàbá Ògúndé jẹ́ olùdásílẹ̀ àti olórí pẹ̀lú àwọn kọ̀líìgì ẹ̀bí akin ògúngbè baba sala dúróládìpọ̀ ògúnmọ́lá anko and aisho pepe oyandejobi of blessed memory. wọ́n wá yan màmá kan wọ́n ń pè màmá yẹn ní alájà abẹ̀rù àgbà níjẹ̀bú òde olówó ni ọtí ni wọ́n ń tà cartoon of beers àwọn aláfẹ́ lọ kí ìyẹn ẹgbẹ́ wa o mi ò dẹ̀ ga jù báyìí lọ wọ́n wá la máa wọ̀ wọ́n á ń describe pé báwo la kí ni length àti shape agbádá tèmi ṣe fẹ́ lọ pẹ̀lú size me. That's number one. Number two, me tún wá ní owó tí màá fẹ́ ra gbádà tọ̀dọ̀ mi. Mo dẹ̀ ti dá eré tèmi sílẹ̀. Ọdún tá à ń sọ yìí kò fi taratara ọdún yẹn ò tara taratara jìnnà 1979 ni ẹlẹ́rìí mi òun ni délé òdúlé kò tí kú wọ́n wà láyé wọ́n á ní òkè nǹkan tá a máa ṣe rè wọ́n á lọ ké bá bàbá akin ògún gbè pé a fẹ́ lọ kí alájà abẹ̀rù àgbà ń jẹ̀bú òde ọ̀gá ni mí mo láwọn ọmọọṣẹ́ ẹ wá lágbádá la máa wọ̀ mi ò rówó ra tèmi bàbá ògún gbè ní má wọ̀rì ọgbọ́n la máa dá sí i a ní káwọn ẹgbẹ́ dáwó ra gbádà fún ẹ mi náà wá rò pé káwọn ẹgbẹ́ dáwó ra gbádà nígbà tó yẹ pé àwa àtẹgbẹ́ àwa ẹgbẹ́ náà la fẹ́ lọ kí ìyá ẹgbẹ́ wa bọ̀ torí mi náà jọmọ tó sánjú wọn ló ń pẹ́ kẹgbẹ́ tó dáa kí ló kàn mí àwọn ẹgbẹ́ dá ohun tó wá fọ́ níbẹ̀ nínú rírí mi ni pé gbogbo owó ọ̀pá tán fi rán agbádá tá a wí fún mi normal person láti lo bí ọ̀pá mẹ́jọ fún agbádá àbí mẹ́sàn-án ẹni tó normal but ẹni tí ó jẹ́ abnormal bíi tèmi tó rí ṣáńdú gbogbo owó tó ń fi gbogbo ọ̀pá tí mo lò fún agbádá mi kò ju bíi tí n bá ní ṣe mistake bóyá wọ́n máa ní ìjọba márùn-ún ṣòkòtò bùbá agbádá mẹ́fà bí wọ́n ṣe bẹ́gbẹ́ ṣe dáwó ra agbádá fún mi nìyẹn mo tẹ̀lé wọn lọ sí ọ̀dọ̀ bàbá ẹgbẹ́ wa no ìyá ẹgbẹ́ wa alájà abẹ̀rù àgbà níjẹ̀bú òde àwọn ìrírí kan nìyẹn ká tún mú ìrírí míì ọ̀gá wa Adelove Adéyẹmí Afọláyàn torí pé nǹkan tí mo fi bẹ̀rẹ̀ tí mo kọ́ lọ́dọ̀ ọ̀gá mi ni àwàdà ìyẹn ni ó ṣe jẹ́ pé nínú àwọn eré mi tí n bá ń sọ̀rọ̀ comic máa ń reflect níbẹ̀ àwàdà gangan náà fi train mi nígbà tí mo wà lọ́dọ̀ ọ̀gá mi ìgbà tí mo wá dá tèmi sílẹ̀ mò ń jẹ́ baba Congo then baba Congo àwàdà pure àwàdà ni mo ṣe àwọn di méjì ìjàdù adéòtẹ tí dọdọ mi nígbà yẹn parí olódó ọ̀rẹ́ mi ìyẹn ló ṣì yìí ló sì wà pẹ̀lú mi èmi kọ́ ni mo kọ́ yẹn ṣe o èmi kọ́ ni mo kọ́ yẹn ṣe ìyẹn parí olódò yẹn o ó ti kọ́ṣẹ́ lọ́dọ̀ Ọbalẹ́ndé wá wá àwa jọ ń ṣe àjọ ń ṣe pàtẹ́ mi nínú gúrùpù mi ni èmi ni mo ní ẹgbẹ́ mi ó wá díjọ́ kan mo wá pe Ìṣọ̀lá of blessed memory tí ó gba ayé mọ̀ sí Alásàrì ọmọọṣẹ́ mi ni I trained him. Maníṣọlá àti ìyàwó mi first wife ìyẹn wà ní Germany nsìn mo ní Basira mo fẹ́ lọ kí Ade love wọ́n ní kí ló dé ìyàwó mi ò dẹ̀ like Ade love ìyàwó mi máa ń wo India gan so ìyàwó mi ò rí anybody tó lè play love bí àwọn India gbogbo ìtàdé love ṣe ẹ̀rọ máa ń rèé kékeré yìí so irú èmi náà tèmi náà ń ṣe yàrá ìwé rẹ̀ ni wọ́n gan ṣe ẹ̀ ẹ̀ lè play love tó àwọn India ẹ̀kọ́ ṣì ń lọ sọ́tún máa tí àdìlọ́ fún bá wá lọ ṣe stage bíi máa rá mọ́ ní orí stage ní centenary hall nílùú alábẹ́òkúta tí n bá sọ pé jẹ́ ká lọ wò orí ẹ̀ yìí lọ wò kọ́ lọ wò ni ṣé yẹn lè play love ni but èmi láìkí eré ìfẹ́ n tó dẹ̀ jẹ́ mi gbà yẹn ni pé máa yẹn kọlà but tó handsome kú èmi kọlà èmi burẹ́wà kú now tí máa lọ wò lórí stage máa máa ní ah ẹ wo máa yìnbó ṣe fine nǹkan tó ń ṣe èmi náà dẹ̀ lè ṣe èmi náà dẹ̀ kọlà bọ̀ máa tún wúra mi pé ìwọ wèrè wo ni ẹ ìwọ lè ṣe ìwọ tó ugly love. tó ń ṣe ìhòòhùn handsome torí pé adilove nínú àwọn tó ń act number two ni adilove nínú ẹni tó handsome number one gbàrà wúbà tó gúnde ni kò sólúwa ẹ bàbá ga bàbá mọ́roro bàbá lèjì bàbá wàpájù adelove ló tún tẹ̀lé aisho pepper ló tún third mo ní lọ́rùn ẹ̀mú ṣáà láti ṣe kí ni mo wá fẹ́ lọ bá adelove ọ̀nà wo ni mo fẹ́ fi lọ bá adelove o mo lẹ́gbọ́n kan wọ́n ń pè wọ́n ní àbíyè àwọn fẹ́ẹ́ tó mi mẹ́wàá èpè náà fi ń jí mi láràárọ̀ hello ẹ̀bùn ẹ̀bùn o tí wọ́n bá ń bọ̀ nílé wa ọ̀bí táwọn ń gbé ọ̀tọ̀ tán bá ti ń bọ̀ ní ilé wa ilé bíi ilé kẹrin ìyẹn ẹ̀gbọ́n mi yẹn ẹ̀bùn o olórí burúkú sọ ti jí wọ́n fẹ́ jí mi nìyẹn pẹ̀lú èpè ẹ lọ àbọ̀dún lòṣì làwọn ọmọ yìí ní àbí fẹ́ pa ọ̀ṣọ́ tí jí ní èpè burúkú nìyẹn ó fẹ́ ká jí nìyẹn àwọn tí body love ṣe rí body love bá wá wá sí Abẹ́òkúta fún stage àwọn náà máa gba mọ́tò jági adé lọ́ọ́ máa wà àwọn náà máa ń kó wa lọ sọ́dọ̀ àdèlè but then mi ò use mọ́ dáadáa ẹ̀gbọ́n mi kan wọ́n ń pè ní ààrẹ àgò gbọ̀dá mi nùrù ìyẹn wà lámúkòkò ìyẹn wa ló máa ń tún volvo ṣe adélọ́fù wa ń lo volvo mọ́tò adélọ́ volvo gbọ̀dá mi wá ní iṣẹ́ eré tó ń ṣe yìí njó tẹ̀ mọ́ àwọn ọ̀gá yín dáadáa mo ní ah, mo mọ̀ wọn bàbá ògúngbè àjọ wa mo àbá ogun gbé mo dàgbà pé bàbá ogun dè ọ̀gá pátápátá ni wọ́n ọmọ Ogun State ní but Èkó náà ń gbé lébùté mẹ́ta bọ̀ ọ̀sọ̀ọ̀sà ni wọ́n à so lọ fún mi à gan bọ̀ mi ò close mọ́ wọn o màá jẹ́ kó má lọ mo ní mo ti gbọ́ mo wá sọ fún wọn pé mo fẹ́ lọ rí adé lọ fúnjọ́ kan alásàrè ṣì wà lẹ́yìn mi àtìyàwó mi Basira yẹn àti di méjì jagbadé but méjì ò bá wa lọ wọn á pè ìyàwó mi Basira mo pa lásàrì ó dilé Adelof nígbọ̀mù lórílé ní upstairs bá a ṣe débẹ̀ báyìí wọ́n ní à ń pèrè wọn òjò ń wọ́ wọ́n ní ká dúró ń ta àdúró òjò fi style pàdé ẹ̀ pàtó tó time wọ́n ní ká wọlé ní sitting room bàbá typewriter kì í ṣe kì í ṣe kílẹ̀ yìí lóhùn sí tẹ fi ń ṣe kí wọ́n ti ń pè system typewriter ò ní pàpàpàpà wọ́n ní lórí table bá ti tó táàmù tó fẹ́ táìpù nǹkan ara amúgò wọn àfisojú àjókòó ọdún yìí ti pẹ́ ẹ káàbọ̀ bó o ní àlàáfíà sà ọlẹ́ fẹ́ rí mi wọ́n ní ta làbúrò ààrẹ àgọ́ nù yín mọ́lẹ́mí ni sà mẹ́kò ni ọ́ mo ní torí mẹ́kò làárẹ̀ àgọ́ mo ní bẹ́ẹ̀ ni sà mi ò ń ṣe mẹ́kọ abẹ́òkúta ni mo ti wá sà àánú máa ń ṣeré tíátà òtòlòlò commission and but uh, mo like comedy ṣùgbọ́n love ni mo fẹ́ máa ṣe ń sìn ohun mi láti máa ṣe kódà mo tiẹ̀ ti lọ lọ sísítà wa kan ọmọ òjìǹdó àwọn ọmọ gìtá ọmọ gòjé ta wọ́n ti kọ́ mi díẹ̀ bẹ́ẹ̀ ni alásàrè di ẹnu lù tó alásàrè gan ògbà tàdé ó máa ń rí adìlọ́fù pé adìlọ́fù máa ń ṣakọ ó dẹnu lùmú èmi dẹ̀ nífẹ̀ẹ́ adé lọ́ọ̀fù bí ọ̀dà bẹ́ẹ̀ gbogbo bó ṣe bí mo ṣe ń sọ̀rọ̀ yẹn kò wojú wa o ìwé tí wọ́n àrèjì mi kẹ́mi ọ̀dà náà kò burú sọ fẹ́ gbódodo mo níbẹ̀ ní sà ọ̀ ṣeré tíátà mo níbẹ̀ ní ṣáàrẹ àgọ́ sọ fún ọ̀pọ̀ yìí sì ni mo ní àwọn òṣèlú tíátà mi ò wọ́n sọ nǹkan kan wọ́n kàn ní kì í sọ pé èmi àbúrò wọn ti máa dé mi ọ̀dà ọ̀ lè ṣe tíátà ọ̀ma ìmọ̀ràn tí wọ́n fún ọ ni pé ọmọ àdá rẹ̀ ó kọrí oko ojú àlásàrì ti pọ́n pé ohun tójú wa lójú rí ìwọ ló gbọ́n tó wá bá mànú yìí fún má dá mi kí n kọrí oko mo ní kí lè wí sàkótún sí pt ẹ̀ tíátà yìí ṣe ohun tó lè ṣe meanwhile òdodo ńlá ló ń sọ pẹ̀lú ìfẹ́ ṣùgbọ́n ó korò nínú etí èmi àtàwọn ọ̀sọ̀ǹgbé dọ̀ǹdútà jọ lọ ọ̀rọ̀ ọ̀la ló sọ kì í ṣọ̀rọ̀ ọjọ́ ta lọ yìí ohun tó dẹ̀ ń sọ fún mi iná irony ni pé kí n tá ìtì ṣòkòtò mi tí n bá fẹ́ ṣe it is not what I can just do pé kí n kàn sáré ṣe ṣùgbọ́n ó lo èdè ọ̀rọ̀ ló fi ní kí n má dá mi ń kọrí oko ó rí ní rí i pé what doing at all is what doing well but kò sọ direct débi tó máa dùn máa wà létí mo lè ṣe sà wí fún nurúpọ̀ tí wá mo sì ní ọkọ rí oko o tún sọ bẹ́ẹ̀ adélọ́ ní confidence tó pọ̀ kò ràn anybody láti bá sọ ọ̀rọ̀ báàkì bá ní ok àti ń lọ gbogbo ẹ ṣe ń sọ pé àti ń lọ gbogbo èrò ọkọ mi ní pọ́tẹ́ máa ní ká gbowó wọn fún ansisi abọ́ta Basira ó tẹ̀ ti bọ́ síta ó ti dúró níta pé nothing pain tiẹ̀ bá ṣe lọ nìyẹn adé ọ̀dọ̀bọ̀dá mi yẹn ní amukoko lálọ́sùn lọ́dọ̀ ẹ̀gbọ́n mi yẹn adé bẹ́ẹ̀ lálẹ́ pátápátá àwa lọ abẹ́òkúta ní ìdájí padà sí ẹgbà bàbá Fatima àtìlọ́rí adé lọ fún un báyìí báyìí ló sọ o bẹ́ẹ̀ ni ìyàwó mi ń gba wájú ló ń gbẹ̀yìn ló ń bú adé lọ ló ń ṣe àtọwọn àṣà làásàrì bí yẹn ṣe lọ nìyẹn nígbà tí mo wá di professional kìíní gangan pé ó gbà náà professional ni mi ò bọ̀ professional kúẹ́kúẹ́ torí producer wa ń gba irin kalẹ̀ jáyé no Jùmọ̀kẹ́ kalẹ̀ jáyé ní LT NTA seven ó wà lamẹ́ríkà sí i ṣe rìhásà bí ẹni máa kú production tí mo record pẹ̀lú ẹ̀ mi ìrò bóyá wọ́n Lanre Thomas ni producer wa ní NTA Abẹ́òkúta Tunde Ndeyin Alabi Ndeyin ni producer wa ní OGTV ìyẹn náà wà ní Texas ní sílẹ̀ Amẹ́ríkà ẹ̀gbọ́n mi ni kan tó lọ Amẹ́ríkà gan wọ́n jẹ́ chairman ní Badagry local government chairman àwọn ìlú kì í ṣe tó ní tíátà o ìrírí tádé love yẹn later adé love wa padà nífẹ̀ẹ́ mi kò pẹ́ tán nífẹ̀ẹ́ mi ni wọ́n dolóògbé eré ti Ògúndé díẹ̀ nígbà tí federal government ní kí Ògúndé lọ fọ́ọ̀mù ní kó Ògúndé wá lead national troop wọ́n ń pe school kan ní Baptist Women's College Baptist Teacher Training Women's College lábẹ́òkúta ibẹ̀ ni wọ́n fi àgọ́ state by state logun de ń tọ̀ lọ láti kó èrò sínú national troop tó rán ní gbogbo tribe ló gbọ́dọ̀ belongs sí troop yẹn Ògúndé wá wá sí tògùn state náà bá ní ká wá tá a bá fẹ́ kópa nínú national troop ká wá sí ibi tógúndé pé ìpàgọ́ sí la bá débẹ̀ lògúndé bá ní náà ń pa àwọn èèyàn àwọn ẹlẹ́rìí mi Yẹmí Sódìímú àjọlọ ni àjọlọ jó apàdé bẹ̀ wọn náà wá jó ìṣọlá ògúnṣọlá wọn ti kú wọn ti di ògbóǹtarìgì eléré ní jákèjádò ilẹ̀ yorùbá wọn ti dàgbà òṣèré but àwọn náà tún fẹ́ kópa ní national troupe àwọn náà wá láti ìbàdàn ìṣọlá ògúnṣọlá tí mò ń sọ ti ṣe fúnṣe tán ó ti ṣe gbogbo ẹ̀ wọn ti eléré ńlá ni wọn but àwọn náà wà náà bá ń pè wọn ní kọ̀ọ̀kan délé òdúlé pẹ̀lú àwọn troupe tí wọ́n ń pè èèyàn kan ní fúnmi odúṣolú ìyẹn ló lead ní state troop lọ senafest ìyẹn náà kọ́ wọn wá pẹ̀lú pẹ́lẹ̀ bọ́ọ̀ì kan wà ní mìíràn kọ́sìn mi ni pẹ́lẹ̀ ló ń jẹ́ gbogbo ọ̀nà wa wọ́n kọ́ṣọ́ òfin wọn dé èmi náà wà ń bẹ̀ mo mú fèrè mi mo sọ sápò wa mo ti ní gúrúùpù mo ti ń ṣeré kiri mo ti ń lọ sí mo ti ń ṣe tẹlifíṣàn mo ti ń ṣe eré orí ìtàgé kiri but mo fẹ́ belongs pé Ògúndé la pé nọ́ba ní ká máa bọ́ta ká máa wá jó ṣọlá Ògúnṣọlá bọ́ta wọ́n jó ńgbà tó jó wọ́n jó pọ́n ijó tán báyìí Ògúndé tó bá ti tó bá ti jó tán Ògúndé máa dìde ó kẹ́dẹ̀ gbìyànjú ìṣọ̀lá ìṣòro tí wọ́n kẹ́dẹ̀ ní ní ikùn yìí ikùn yìí kẹ́dẹ̀ ti ju ti dancer kẹ́dẹ̀ lè maintain lọ ó kẹ́dẹ̀ nílé lọ next person láti sọ pé next person kò ṣáájú mọ́ kò sọ̀rọ̀ mọ́ wọ́n ṣe lórí Yẹmí Sódìmú Yẹmí Sódìmú jó gan-an ìgbà tí wọ́n máa sọ̀rọ̀ ti Yẹmí Ṣódìmú ó máa kéde fi iṣẹ́ tẹlifíṣàn tó ń ṣe sílẹ̀ ṣó máa kéde lé that's number one number two ìwọ náà kéde níkùn torí Yẹmí Ṣódìmú náà níkùn díẹ̀ station yẹn ò dẹ̀ tí kò tí rárá gbé nígbà tó dorí èmi ẹkùn ogun dè ní ẹ̀kẹ́dẹ̀ gbé igi sí ẹ̀yìn ẹ̀ wọ́n ní kí kan tán fi ń wọ̀nyàn tó bá jó tán wọ́n á fi gíyàn ẹ̀yìn lọ́ máa fi wọ̀n ẹ̀ wọ́n yìí gbé gíyàn sí báyìí mo wo òkè fó nọ́mbà tán wá òkè ló wà sókèdè ti rí sáìsì ẹ̀ mo ní bẹ́ẹ̀ ni sà ìyá owó bọ̀ wọ́n dìde wọ́n tọ́ bàpò wọ́n pocket <laughs> wọ́n ti kùn wọ́n síwájú ìyá owó bọ̀ ẹni sa gbàtà kẹ̀dẹ̀ lọ ṣeré ní Amsterdam ọ̀ọ́lù tá kẹ̀dẹ̀ lò ní Holland ni mò ń sọ o àwọn níbẹ̀ nìyẹn ọ́ọ̀lù tá a kẹ́dẹ̀ kí ni capacity ẹ̀ wọ́n bá sọ pé capacity báyìí báyìí pé kẹ́ni kẹ́gbẹ́ gbé ṣánṣán ẹ̀ kẹ́dẹ̀ pé ṣánṣán kúrò capacity ta ló kẹ́dẹ̀ rántí inú yín jáde wọ́n pe mọ́mí fọlábí níyà ghana mọ́mí fọlábí náà ìyàwó ogunde náà bá sọ fígọ̀ yẹn nígbà tó máa sọ fígọ̀ yẹn pé fígọ̀ yẹn tóbi gan bàbá ogunde wá fèsì mi pé kí ló kẹ́dẹ̀ porúkọ ẹ̀bùn olóyèdè obìnrin dẹ́ kẹ́dẹ̀ bọ́bìnrin ló kẹ́dẹ̀ máa ń jẹ́bùn wọn lọkùnrin ń jẹ́ bẹ́ẹ̀ sá wọ́n fi mí ṣe side attraction ẹ eh, ok ṣọmọ state national stadium mo níbẹ̀ ni họ́ọ̀lù tí ó kẹ̀dẹ̀ máa cover national stadium tí èrò bá kẹ̀dẹ̀ kún irú ẹ̀ bá kẹ̀dẹ̀ wà lórí stage ǹjẹ́ wọ́n kẹ̀dẹ̀ máa rí ẹ̀ mo ní <laughs> mi ò lè sọ pé wọ́n máa rí mi àbọ̀ ní mi bàbá sọ straight ni pé tí irú ẹ̀ bá kẹ̀dẹ̀ wà lórí stage ni irú họ́ọ̀lù tá a kẹ̀dẹ̀ ń sọ yìí ìjọ nídìí èèyàn tó bá kẹ̀dẹ̀ ga tó kẹ̀dẹ̀ ga tó kẹ̀dẹ̀ lè ṣe báyìí tó kẹ̀dẹ̀ tírú ẹ̀ bá kẹ̀dẹ̀ wà ń bẹ̀ o má dàbí picnic of Congo ni next person mo lé mi kí á ní mo ra ayẹ sẹ́gbẹ́ kan jẹ́ inú bí mi létà tí gbogbo nǹkan ń da mo wá tún rí wípé mo tún wá jó ti adé love pé what doing at all is what doing well èmi gangan tí mi ò lè rẹ́kọ̀dù àwọn tí à ń wí tí mi ti lè bá kọ́lọ́n jẹ́ kí n bá kí n tún ju rẹ́kọ̀dù wọn lọ èmi gan ti ń sọ ìyá ńlá ìyá ọ̀rọ̀ tó jù yẹn lọ sí àwọn ọmọ tó ń bọ̀ sí pé ẹ jẹ́ ká ṣe bó ti tó àti bó ti yẹ wàsà the time téèyàn bá ń sọ ó máa dàbí pàṣán ó máa dàbí abẹ́rẹ́ ó máa dàbí pé wọ́n ń finá jóòyàn pé kí ni ẹni yìí ń sọ yìí àìsàn ọ̀fẹ́ káwa náà tó wọn ni irọ́ burúkú ni o kẹsàn tó di ẹnìkan gbé pé má tó yàn ṣùgbọ́n tó bá máa ṣe ohunkóhun ẹ ṣe bó ti tó àti bó ti yẹ àwọn ìrírí tí mo ṣe lè fàyọ ni ó pọ̀ lóríṣiríṣi but láti má fi àkókò ṣòfò these are my ìrírí for now god bless you ẹ̀bùn olóyèdè ọláìyá igwe the king of theatre. ẹ pàdé ìwà lórí Wale Rasaq TV fún ìrírí lágbà ìrírí gbajúgbajà lágbo òṣèré. ìrírí lágbà kí ni ìrírí rẹ?